أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد إخوة الإخلاص إن أصدق الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها فإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار إخوة الإخلاص والإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله fún Allah àtúndúpẹ́ fún الله adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala òpin ọ̀rọ̀ òun náà ni ọ̀pẹ dúdú léè tó jẹ́ pé tí wọ́n bá bi mùsùlùmí léèrè pé kí nìdí tó fi ń dúpẹ́ yóò lè sọ pé torí pé òun jẹ́ mùsùlùmí ni sígà méjì lọ́lọ́run fi mú ọ̀rọ̀ ọpẹ́ wá nínú alukur'an ṣígà méjì tí wọ́n pé ọ̀nà méjì ṣígà méjèèjì yìí tọ́lọ́wọ́ bá fi mú yìí ó lo méjèèjì ara rẹ̀ gangan tó fi ń sọ bóun náà ṣe máa dúpẹ́ ṣáàkìrù ṣígà kan ẹ̀tí dúpẹ́ náà ni méjèèjì ni aláàlò tó sì pè mára rẹ̀ nínú ìka ó ní a'udhu billahi minash shaitanir rajim ma yaf'alu Allahu bi adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran sígà méjì ṣukuru ọpẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ àṣukuru ọpẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ṣukuru ọpẹ́ ṣáàkìrù ẹni tí máa dúpẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ṣàkúrù ẹni tí máa dúpẹ́ náà ni. ṣùgbọ́n nu sídà méjèèjì yìí ìkan jẹ́ ismul fa'il ìkan jẹ́ sígọ́tù sígọ́tù sígọ́tù mubalaga ṣáàkìrù ẹni tí máa dúpẹ́ ọpẹ́ oore ṣáàkìrù ni tó bá rò oore yóò dúpẹ́ ṣáàkìrù ẹni tí máa dúpẹ́ lòun náà tó bá róore ṣùgbọ́n òun tó máa dúpẹ́ tó bá torí tó kù díẹ̀ káàtó yóò tún dúpẹ́ fọlọ́ ṣàkúrò ṣáàkè ọ̀rọ̀ àmọ́tò ọlọ́run ah, dúpẹ́ o alhamdulilayi alhamdulilayi ọkùnrin ṣáàkìrù ni ó fẹ́yàwó ah, ọlọ́run dúpẹ́ o ọlọ́run ìwọ ṣe ṣáàkìrù ni ó rà admission ó rí visa ó rí sẹ́lágbà ó gba orówó ojú sí ó bọ́ lọ́wọ́ ewu ó escape death ó wá dúpẹ́ alhamdulillah alhamdulillah ṣáàkìrù ni oró rẹ̀ ó dúpẹ́ ṣáàkìrù ni ṣùgbọ́n ṣàkúrù bóun bá oró rẹ̀ yóò dúpẹ́ tó bá tó wá rí tí ọ̀tẹ̀ lọ́rùn náà yóò tún dúpẹ́. إذا كان شكري نعمة الله نعمة إذا كان شكري نعمة الله نعمة فهيا له في مثلها يجب الشكر علي له في مثلها يجب الشكر أعيدي علي القراءة إذا كان شكري نعمة الله نعمة إذا كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر علي له في مثلها يجب ṣùkúrú. nínú. wàkẹ́fà bùlùkù ṣùkúrì ilà bífọ̀bìlìhì wà ètò láti ilẹ̀ ayé àmọ́ wa tasọ̀lá lè rúmúrú. wà ètò láti ilẹ̀ ayé àmọ́ wa tasọ̀lá lè rúmúrú. nínú ọlọ́run jẹ́ kí mọ́mọ́ wa Abdullahi sórí rẹ̀ sí nínú àwọn technicalities ṣẹ́rí ẹ̀kọ́ ọ̀tọ̀ ní fluency kéèyàn fluent in any language ọ̀tọ̀ ní kéèyàn fluent wọ́n pẹ̀ tó wá bẹ̀rẹ̀ nísìn yóò máa sọ́lọ́ púrúrúrú ah wọ́n ni ẹni yìí ó fluent ọ̀tọ̀ ní kéèyàn máa technicalities to know how to say I do you do he does dúpẹ́ wà sí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àánú èdè kéwú we call it parallelism wà ní ọ̀rọ̀ rẹ̀ òní àwọn alákọ̀wé ní ọ̀rọ̀ rẹ̀ òní concord ọkẹsà sọ̀rọ̀ ó lè ṣe bó ẹnu rẹ̀ dùn ó ṣe àmọ́wọ́ ni kò ní parallelism yà kò parallel gbogbo tó sọ wọ́n ni kò parallel kò ní concord. pé ó sense àti understanding tó fẹ́ wí ṣùgbọ́n grammatical error ìdákàánà ṣùkúrí ìdákàánà ṣùkúrí sẹ́mọ̀ pé ismail fáìlì amazẹ́ fíìlì ismail mazdari amazẹ́ fíìlì nínú tá ẹni tí àfàwà ìmáàmù wa wí tí wọ́n bá dà á lẹ̀ ọ wá yanjú ẹ̀ yóò dàrú mọ́ lọ́wọ́ ìdákànnà ṣukuri ṣukura ẹ mọ̀ pé ṣukura yẹn alákọ̀ọ́kọ́ yẹn mansub bil masdari ladi yamalu amala li fi'li ni ṣukura ẹlẹ́ẹ̀kẹ́ ní mẹ́ta ìdákànnà ṣukuri ní mẹ́ta àtàlákọ̀ọ́kọ́ mansub bil masdari ladi yamalu amala fi'li alẹ́ sàbẹ́rì ní mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ jọ sábàrù kánà ni. Ah, oh. ah, eh, àwọn bàbá wa ń jọ wà lẹ́yìn tẹ́ ẹ kéwu ẹ kú yà àwa ń jọ là kálàmù ẹ̀yìn tẹ́ ẹ kéwu ẹ kú yà ìyá ni wàhálà ìyá ni kì í sáwàdà o ah, ìyá kò lè yé yín níta sọ yìí sẹ́ni bí sẹ́ni máa dùn ẹ̀yin pé kọ̀kàwé kò lówó òun bẹ́ẹ̀ ni máa dùn àwa pé kò kéwu ni máa dùn àwa ẹ owó ṣé bọ́lá ló ní ẹ tó yóò fún ebi fún tọ́ọ̀gì ṣé báwo ni yẹn ń tọrọ jẹ yìí tọ́ọ̀gì ló sì lówó lọ́ọ̀ yìí eléyìí túmọ̀ sí pé òun ìjọ owó waste product ni lọ́dọ̀ ọlọ́ngẹ yà he gives it out anyhow he does it out anyhow fẹ́ni tó mẹ́rìtì àtẹ́ni tó mẹ́rìtì ẹ̀ owó a owó nígbà tí èèyàn ń ṣe fọ́ọ̀gì tó sì lówó lọ. tẹ́ni tó ní phd tẹ́ni tó ní phd lọ́wọ́ òsì lówó jẹun gbogbo dìgírì lẹ́lòmíì ni first degree second degree mo ní kíjẹ ní fàárí gan lórí pa ní dìgírì ṣé bí dìgírì ẹ̀yọ kan ló ní bọ́bá tún ṣe pé masters ó di second degree tó bá ní phd ó di third degree abẹ́ẹ̀kọ́ ni thermometer hundred degree ni àbí àwọn fi sí one hundred degrees àbí thermometer ẹ jẹ́ mọ̀ ẹ̀kọ́ yẹ ká máa ṣe fáàrí akí aláàjì wa kọ́lá wọlé fa fáàrí ò dáa ẹ̀gbọ́ ẹni kí ló dé tí fi ń sakọ́bà wọn ni ọ ṣe parí dìgírì ni dìgírì mélòó ni dìgírì kan ah thermometer tó ní hundred degree àbí yábàá ẹni wọn ni kéèyàn ká bí ókè wọn sì fi sí pamọ́. Ah, ah, jàmbá èwo ni fáàrí náà èèyàn láti gbọ́ ẹ̀kọ́ yé Allah subhanahu wa ta'ala according to the prophet sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run láìkì perfection gbogbo tí a bá fẹ́ ṣe kó perfect anabi ló wí bẹ́ẹ̀ there is a reward That is a reward from Allah subhanahu wa ta'ala for perfection for perfection. There is a reward, a great reward from Allah. Carpenter ni ọ, ọwọ́ a máa ṣe dáadáa. Bricklayer ni ọ, ọ máa ṣe dáadáa. Àfáà ni ọ, ọmọ ọmọ dáadáa. Ọ̀mọ̀wé ni ọ, ọmọ dáadáa. Télọ̀ ni ọ, gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ànábì ni inna Allaha yuhibbul abda idha amila an yutqinahu. It ìtìkọ́ọ̀nù òní perfection It it and at corner ìtìkọ́ọ̀nù ìtìkọ́ọ̀nù àtìkọ́nà It ìtìkọ́ọ̀nà perfection at àtìkọ́nà ó ṣe dáadáa yùtìkínù a máa ṣe dáadáa ìtìkọ́ọ̀nà ṣíṣe nǹkan dáadáa. Okay. In the law, Inna Allah yuhibbul abda idha amila an yutaqinahu. Ọlọ́run fẹ́ kí ìkankan nu gbogbo ẹ̀yìn ẹrú rẹ̀ níta ẹ bá fẹ́ ṣe ẹ máa ṣe dáadáa kó o méje pé bí wọ́n bá rí ẹni tó mọrú tó máa ṣe máa ń wá pé tọ́ nígbà tá àárẹ̀ lómi mọ́ òun náà ló kú ah, ẹ̀gbọ́ mùsùlùmí nù fa ẹ wo Islam ẹ wo ohun tí Islam pèpè sí ẹ wá jáwó tẹ́gbọ̀n pé Islam is the total way of life tí kálukú bá mọ ntọ́mọ̀ ṣe dáadáa ṣé wàhálà ọmọ ṣẹlẹ̀ láyé ọlọ́lọ́mọ yẹ kéésìsì tó jẹ́ wípé kí ló dé mo gbéṣẹ́ fún kọ̀bá ṣiṣẹ́ mi dáadáa ni kọ̀bá ń kọ́lé mi dáadáa kọ̀ọ̀kan lé mi dáadáa ni kéésì fi ṣẹlẹ̀ náà wọn lọ station tó bá jẹ́ pọ́tẹ̀lé ti Islam wípé inna Allah yuhibbul abda idha amila ayé ṣèkínà hù pé ọlọ́run fẹ́ràn ẹrú rẹ̀ kankan tó bá fẹ́ ṣe èyíkéyìí iṣẹ́ kó ṣe dáadáa kó mọ̀ dáadáa bíríkìlà tá a wá padà wá gbé lọ police station tí wàhálà wá ṣẹlẹ̀ tí family méjì conflict wá wà àbíbò lè wọ́n mọ̀ pé èèyàn gbé bàbá òun lọ police station tí wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ ẹ wá wo bí nǹkan ó ṣe máa lọ yà bàbá rẹ ló gbé bàbá wa lọ station ìjọba yìí àṣẹ iná fọ́ọ̀lù sí wa lọ́wọ́ ẹ wá lọ wòdì rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́bá lọ wo genesis nǹkan o wa lọ jẹ́ wípé ádámù lè ti kọ́ àìṣe nǹkan tí bàbá tọ̀hún gbé fún bàbá tọ̀hún dáadáa lọ́wọ́ àfà ẹ wo iye oore àti bí ìlú ó wà lálàáfíà tá a bá kàn tẹ̀lé àdìsí ẹyọ kan am I communicating? so Islam is the total way of life kákà tẹ̀lé ẹyọ kan pé òkè tẹ́lọ̀ lèmi ah, èmi ò ní ṣe ṣáàjàmbá kú o tọ́lá nẹ́bí ti sọ pé mùsùlùmí tó bá fẹ́ ṣiṣẹ́ kan ẹni ni o ẹni iṣẹ́ ẹni iṣẹ́ ẹni iṣẹ́ ìnàlá yuhibbul abda ìdá amílá ayùtùkìnàhù ọlọ́run fẹ́ràn pé ìkẹ́kẹ́nu yín tó bá fẹ́ ṣiṣẹ́ kan wọ́n mọ̀ ẹ́ ṣe dáadáa ẹ wo iye kẹ́tìrà tá a ti gbé lọ police station òun la gbóúnjẹ wẹ́ẹ̀dì fún ó wá lọ ṣe oúnjẹ wa bàjẹ́ oúnjẹ wa dá yóò wá di wàhálà conflict yóò wá ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ́tẹ̀lé hadith yẹyọ kan o ẹ wo bí ìlú ó ṣe wà peaceful ẹ tẹ̀lé mi so Islam ó padà lọ relate mọ́ gbogbo ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni in all ramifications yet this is the reason why táwa fi máa sọ pé gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ mùsùlùmí abẹ́yìn torí ọlọ́run abẹ́yìn torí ọlọ́run abẹ́yìn torí ọlọ́run ẹ máa ń pa ẹ̀sìn yìí dédé tí òfin ní rí gbé mára ẹ máa ń pa ẹ̀sìn lé ní ẹlẹ́ẹ̀kejì yìí mọ tí òde òní bá wá béèrè ẹni ilmul hal afdalul ilmi ba'dal kitabi wa sunna ilmul hal afdalul ilmi ba'dal kitabi wa sunna ilmul hal wallahi wallahi wallahi mo mú nínú táwọn tó ṣáájú ti sọ ọ̀rọ̀ nì èmi ni mo sọ ó ní báwọn tó ṣáájú ti sọ ó ní bẹ́ẹ̀ ṣe gbé wa ṣùgbọ́n ó ṣe é rọ nígbà tí ìbá ti sọ̀rọ̀ ọlọ́run tí ì sọ̀rọ̀ ànábì kò yé a lè twist language a lè twist because a lè hukulu mutafawiya level of understanding àti ways of understanding. Will differ do you get what i'm saying and comprehension ó yàtọ̀ síra wọn tẹ́ bá wí nǹkan kan fẹ́yàn méjì nísìnyí bẹ́ẹ̀ni kí ni ó ṣe comprehend yẹ ó yàtọ̀ sí bẹ́ẹ̀ni kejì ó ṣe comprehend yẹ and at the same time presentation ó tún differ nǹkan tẹ́mi ń sọ ìtẹ́lu mi bá tún fẹ́ gbé kalẹ̀ ló tún sọ dáadáa ju tèmi yìí lọ ló tún gbàdọ̀ ọ̀tọ̀ the same topic you give them the same material. they read the same material but when it is time to present presentation máa yàtọ̀ ọ̀rọ̀ tẹ́nìkan sọ tí wọ́n ní kó lọ gé orí rẹ̀ wálé nìkan sọ ní ẹjọ́ yìí wọ́n láàyè azim ẹnìkan pè mí lónìí ó ní mo dín ìrùmọ́ yín náà gbogbo ẹni tí bá ń gbọ́ wá sí rẹ̀ kò lè ṣòfò wọ́n láàyè ọ̀rọ̀ onímì sọ fún yòó mo wà lé kéwú mo ń kó àwọn ọmọ kéwú lọ́wọ́ fóònù wá níjì á gbé a ah, èèyàn mi dáadáa ẹ ló Ah, ó níyẹwò mi ò lè pa mọ́ra ẹni tó bá ń gbọ́ wá sí yìí kò lè ṣòfò ah, kí ni làbárè ọwọ́ aṣọ làbárè fún mi níta ẹ̀ bá sọ pé kámọ̀ sí báyìí kámọ̀ sí báyìí kámọ̀ sí báyìí kámọ̀ sí báyìí ọwọ́ aṣọ àwọn ọ̀rọ̀ kan fún mi ẹ wo hadith ẹ̀yọ kan ìdàkánà kílẹ̀ ní. orí ní ìmọ̀ta lọ́ọ̀yì ní ìmọ̀ta ọ̀hún. إذا كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر علي له في مثلها يجب الشكر ẹ wà máa mú sẹ́ni tẹ́ bá mú àyà kan báyìí àyà yọ kan the verse no Quran tẹ́ bá bẹ̀rẹ̀ sí yẹ̀ wò. Ah, ah ẹ wá wò pé ọ̀dà alápèjúwe àyà kan bẹ aláṣọ yìí pé in kuntum ta'lamuna fa innahum ya'lamuna kama ta'lamun wa tarjuna min Allahi ma la yarjun ta'lamuna bil hamza ìsọ̀pẹ́ ìsọ̀pẹ́ ta'lamuna ta'lamu ta'lamu ó yàtọ̀ sí ta'lamu ẹ̀gbọ́n ọlọ́wà ni in kuntum ta'lamuna imam abdallah in kuntum ta'lamuna. فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون إن كنتم تعلمون بالهمزة إن كنتم تعلمون إن كنتم تعلمون فإنهم يعلمون تحقيق الهمزة فإنه يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وترجون من الله ما لا يرجون وترجون من الله ما لا يرجون wàláì bàbá àdọ̀mọ́nù ni fún mùsùlùmí whatever stress you may be passing through pé you want to serve Allah subhanahu wa ta'ala ó ní káàdì ẹ̀ sẹ́yìn bá gbọ́ vaasi yẹyẹ àyà kan ó ti fún mùsùlùmí ní fọkànbalẹ̀ ṣe pé mùsùlùmí ni ó now okay check yourself regarding this verse tó o bá rí i pé wàláì pẹ̀lú vaasi yìí o mo pass wàláì o ti pass lọ́dọ̀ lọ nkuntum ta lamuna ta kíkù lamuna yìí bọ́ kèsì ta ta àyìn nínú wa ta alamu ta alamu ta alamu ọ̀nkẹ́kọ̀ọ́ ọ̀nmọ̀nkẹ́ ta alamu ọ̀nmọ̀nkẹ́ ta'lamu you are sovereign ẹ ò kéwu ọmọ tí bẹ́ẹ̀ jàbẹ́ kọ́ jọra wọn títí bá yàtọ̀ gẹ́gẹ́gẹ́ wà ní mọ́tò mo ń sọ fún the most complex the most complex language is Arabic language torí ẹ̀ ló fi jẹ́ pé kò sí ẹni tó bá mọ kéwu kò sí tí ò lè máa fi tí ò bá fẹ́ mọ̀ wa kan bẹ ní University of Ibadan Department of Arabic and Islamic Studies Dr. Karim yóò ní kí ni orí tẹ̀ fi àyà sí kò sí tẹ̀ lé fi mọ̀ tó ń kọ́ àwọn postgraduate students yóò ní orí tẹ́tí háyà sí sọ háyà sí tọ́wá ní mọ́ hà àpòsí tó lè mọ̀. ọ̀lẹ ọ̀lẹ ní dàyín láàmú ọ̀lẹ ọ̀lẹ. in kuntum ta'kikul hamza ta'lamuna kama ya'lamuna in kuntum ta'lamuna. in kuntum. تعالى فإنهم يعلمون يعلمون كما تعلمون تعلمون وترجون من الله ما لا يرجون لا يرجون لا إله إلا الله وترجون من الله ما لا يرجون آه آه ẹ wá gbọ́ ẹ wá gbọ́ nǹkan ẹ̀yin mùsùlùmí ẹ palẹ̀ yẹn yẹn mọ́lẹ̀ kí ló ń ṣe sí ń jọ lójú náà ọlọ́ni nkúntún tá a làmú náà if you are sovereign tó bá yẹ pé ẹ torí pé mo fẹ́ ṣe bọ́lọ̀ ń ṣe ní kí n ṣe wàhálà ìpọ́ èyí ó jí lásùbà tí n bá ní ṣe bọ́lọ̀ ń ṣe ṣe wàhálà ìpọ́ èyí ó daṣọ borí orú àmọ́ mú yan wàhálà ìpọ́ ọlọ́ni bẹ́ẹ̀ yìí bá ń ké tó wàhálà ìpọ́ fọyín náà ó yá kàmá tá àlàmú àwọn tí wò ó ṣe tọ́lá dààmú bẹ́ẹ̀ náà ṣe ń dààmú yẹn so ológun ọ̀dààmú ìṣẹ̀lẹ̀ ọ̀dààmú lọ́wọ́ sọ tó dáa ọwọ́ bàtà nílẹ̀ tó gbóná ìtumọ̀ bá wà wò pé you are suffering because you are you are you are observing your salat pé màá jí lásìkò tó ń dùn máa yẹ àwọn jẹ́ mẹ̀ẹ́sì òru ńkọ́ I did not suffering as you are ah, ẹ̀ tẹ̀lé mi. ok ikú tún tá àlàmú rẹ̀ tó bá pé lọ ń kọ́ lọ́wọ́ ẹ bá wo bí nǹkan yẹn ṣe ní ilé ìtìmọ̀ gbogbo nǹkan tó bá yẹ pé ẹ̀kọ́ lọ ń wà wà ẹ wo wàhálà téèyàn kàwé tàbí téèyàn katira wàhálà ìsọ́ọ̀dì le ẹ ikú tún tá ìwọ akẹ́kọ̀ọ́ tó ń dáadáa àbí ìwọ iléèwé kàwé dáadáa ni o bá rí kíkà dáadáa pé ọ lọ tó ọba kà púpọ̀ ń sọ́bà ẹni tó náà fẹ́ ti rọ́ǹsì náà ń sọ́bà o áá o. làwọn ya làmúnà kà máa bá a làmú. abẹ́rẹ́ pé rọ́ǹsì sọ́mọdé sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́tà nìjú náà mí náà láàyè àyà kan yìí alájì fọláwọlé àyà kan yìí ó sì wà applicable to every aspect human aspect ikuntun tààlàmúnà ìwọ ìyàwó tó ń gbọ́ tọkọ rẹ tó bá wá kàkún pé ah kódà èèyàn ń bẹ lọ́ndà control èèyàn free ah, tó bá wá kàkún pọ̀ sọ́mà fẹ́yìn lòun yá àlàmúnà ẹni tó náà free obìnrin tó free o tó lè gbé ọkùnrin lẹ́yìn tó lè gbé ọkùnrin lẹ́yìn ojú rẹ̀ náà rí wàhálà o fa ìnà òun ìyá làmú. ṣé nígbà míì tí ń bá wò yín báyìí tí mo wá rí pé ẹ mọ kéwu. Ah! fa ìnà òun ìyá làmú na kàmáta làmú na. wàtárí jù nàmínà láì ẹ bá gbọ́ yé mínà láì. màálà àyàwó. ìwà sọ rìsọ́ọ̀tì rẹ̀ fún consequence yáyà yẹn consequence yìí wà sọ fún yàrá ikú tó ń tà làmú náà. ṣé torí pọ̀ ń ṣe tọ́lọ́run ló fi àrò pé ah, èèyàn ń dààmú gan bàbá tí ní kíríkan yá léèké o ti yá bàbá tí ní mọ́sáàsì owó tó yẹ kéèyàn fi jẹun èèyàn fi ṣe bí ẹ̀ àwọn lè ń dààmú o torí obìnrin tó tún fowó rẹ̀ sẹ́ndì kírẹ́dìtì sí kò tún ní ìpinnu kírẹ́dìtì wá padà pé di pépà kì í torí kọ̀ mọ̀ ọ̀gá mi nana ó ti ta tó bá jẹ́ pé tọ́lọ́ ń ṣe lẹ́yìn fi rò pé ẹ̀ ń dààmú ẹ̀ ń sọ́bà ń pé ah gbogbo wọ́n ń ṣeré kiri èmi ò rere ṣe ìtẹ̀yẹ̀ tó fi ní consider stubbornness tó sọ́bà lórí pé òun ṣe nǹkan in a righteous way ó ní pé rìsọ́ọ̀tì tó ní ó yàtọ̀ sí rìsọ́ọ̀tì tẹ́ni ní ni wọ́n náwó lórí ọmọ ẹlẹ́nìkan fún wọn ṣe fàájì yìí ó wá wò ìwọ́ wá gbẹ òun wá sanra yóò padà wù ìwọ́ padà sanra what goes around definitely law of karma kọ́ ṣé náà ni ọ̀nkù gbẹ̀ngà ṣé bẹ́ẹ̀ náà ni kàmá àbí wàlọ́ọ̀yì law of kàmá ni what goes around comes around bàbá tí ń sanra tó ń tóbi tíṣù rẹ̀ ń ṣáì lásìkò tí ó yẹ kó máa ná owó ọmọ lórí kó máa gbé bàtà rẹ̀ èso bàtà ni ó padà gbó ọmọ mi ọ wá bàbá mi ọ wá padà wo àkísà gbẹ̀yìn ayé torí pé ó ti ṣínu kó tó gbàwẹ̀ ó ti jẹ ọmọ nínú oyún. so gbogbo sọ́fẹ́dẹ̀ tó bá ní lórí pọ́n fẹ́ ṣe nǹkan dáadáa ó jẹ́ níwò ń làwọn ẹni ọlọ́run èéfín wẹ̀yìn wọn ò ní wà distracted wọn ò ní dàkí kankan distract wọn wọn ó sàkọjú bí wọn lọ ni nígbà wọn bá wá dé píìkì tí wọn bá débi wọn lọ tán wọn ṣe wá wò pé kí ni àwọn tó fẹ́ máa kọ́ mi lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ẹ̀sẹ̀ wọ́n ti wá ní tí wọ́n fi gé dànù nígbà tí nǹkan wò ní lè pé mọ́gè mọ́ bọ̀tìgbà tí wọ́n lọ tí nǹkan bẹ́ẹ̀ fẹ́ wọn fà wọ́n lẹ̀ tí wọ́n bá gba fífà á lẹ̀ wọ́n ní débi wọ́n lọ. ẹ wá yà kẹ Kùránì events ọ̀rọ̀ àlìjẹ́ndẹ̀ tọ́lọ̀ ń sọ kọ̀wá rí létí báyé náà rí sí àyà kan nìyẹn. إن كنتم تعلمون أجي عبد الله كي أمزة يوم الدار غدا تعلمون فإنهم يعلمون كما تعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون من الله ما لا يرجون ẹ lọ wo ẹ bá wo verse yẹn kẹ wá lọ wo translated Quran Islam clear oko clear ẹ lọ wo translated Quran ẹ̀yin náà wá jòkó ẹ wá ṣe tàdábùrù ẹ ṣe tàfàkùrù ẹ ronú jinlẹ̀ lórí àyà yẹn pé so bẹ́ẹ̀ni ṣe wà láìbírì lọ́sàn-án lóru bí mo ṣe ń kà á mo tún kọ́ mo tún yẹ̀wò pé ṣé mo gbà á tentatively mo tún bí àmì léèrè question tó súnmọ́ kí. lẹ́kítọ́rà ẹ̀yin ọmọ sí ẹ̀ mọ bí wọ́n ṣe é kàwé mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run nígbà tí mo wà ń lé kéwú ẹ̀ gbọ́ ọlọ́run kẹ́mi débi pé tí n bá katira kan yọ àwọn tentative questions tí n bá yọ mẹ́wàá fún ara mi màá wá dáhùn rẹ̀ ìdáhùn tí mo dáhùn yẹn ni gbogbo àwọn tí wọ́n mọ̀ nígbà gba question lọ́ọ̀ nínú mẹ́wàá mẹ́jọ kódà àwọn ọmọ rò pé mo rí question ní bẹ́ẹ̀ ni wọ́n máa rò pé mo rí question ni àwọn kan ti wá sọ di routine wọ́n ti sọ di norms they they they came to they come to me tẹ́ exam bá ti ń bọ̀ wọ́n ni mùdírù àwọn kí ni ó jáde máa ti kà á lé kéwú máa ti kà á tí máa wá kà máa wá ti yọ pé àá n tó súnmọ́ láàrin yìí ó súnmọ́ kí lecturer ó béèrè màá wá kọ́ jáde màá wá fi fọ́ọ̀mù research question màá wá wá ánsà rẹ̀ náà sí i tí màá wá mú mẹ́wàá náà jáde méje àbí mẹ́jọ jáde àwọn ẹ̀rọ ni ah ah ńlọ́fà ah ó mà ṣe o adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run a fi ń sọ fún yín pé wàhálà téèyàn bá ń ṣe nígbà tí ń struggle lórí nǹkan kan yìí tójú rẹ bá ń rí lásìkò yẹn tọba ti ń tọba ti ń rò ó ní láṣeyọrí sẹ́bẹ̀ pé yorùbá náà sọ pé ẹni tí ó jẹ oyin inú àpáta kò ní wẹ́ẹ́dùn sẹ́bẹ̀ pé àpáta ó le akétẹ́ bá fi ń sa ẹnu ẹ̀ máa kú ẹnu ẹ̀ máa yìnrìn tọ́ba tí wọ́n ń sa àpáta báyìí pa tọ́ba wẹ́ẹ́nu akérègbè akéèmí ọba jẹ ò ní róyin tọ́wọ́ àánú àpáta ń jẹ. a jẹ́ pé success ni o fi mí oyi oyin ṣàpẹ́ sí tó dùn tó oyin wọ́n wá ní tọ́ bá fẹ́ soríire oríire ò sí nítòsí inú àpáta ló wà ọ̀ láti fọ́ àpáta kó o tó róyin àwọn irinṣẹ́ tó wàá lò tó lò ni human effort tó lò ẹ̀gbọ́ o ni táìmù rẹ tí nǹkan consume tó bá wò ẹni tó bá kanjú kó ta àgbàdo yóò kanjú kó rẹ̀ fún ẹ̀ ẹ gbọ́n sẹ́ ẹni tó bá kanjú kó nígbà tó ń fẹ́ ta àgbàdo ẹ òun náà padà kanjú kó rẹ̀ kọ̀ ṣé bá gbàdo wọn ò fi sẹ́kọ̀ nígbà tó ń fẹ́ ta àgbàdo fẹ́ntọ́ fẹ́ fàgbàdo sẹ̀kó òun fajúro pé àgbàdo ti wọ̀ ká tó kọlẹ̀ ká tó kibalẹ̀ ká tó fatalize ẹ̀ ká tó sekele kan ọwọ́ àtà ọwọ́ tọ̀ ẹlẹ́kọ̀ọ́ sì rọ́jú rà òun náà wá sọ àgbàdo nìdẹ̀kọ tán wọn náà wá ro ẹ̀fọ́ kalẹ̀ àbòsí mọ́mọ́ àbòsí àkà àbòsí ọ̀jọ̀jọ̀ ọwọ́ awọ ẹ̀kọ́ tó fi jẹ ọwọ́ dọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀kọ́ wá rí kókò kó báyìí ó ní fifty naira ni wọ́n wà tó kanjú kó ègé ìgbé ya ó ti wọ́n ju kò tiẹ̀ wá níwo bí ọ wà tóró ti kanjú kó ta àgbàdo wọn náà kanjú kó rẹ̀ kọ́ ẹ̀ ní so gbogbo ntọ́ bá yẹ kó o ṣe lásìkò kẹtọ́ ọ̀ ṣe ọ́ padà bá wájú ọlọ́wà ni ẹ̀yin tẹ̀ǹtẹ̀ lásẹ̀. wàtàrí júùnà àmìnà lọ́ọ̀yì máa là yàrí júùnà wàtàrí júùnà àmìnà lọ́ọ̀yì máa là yàrí júùnà. ẹ má gbọ́dà nù ẹ ọmọ kéwù ẹ má gbọ́dà nù ẹ má apply rẹ̀ sí ayé yìí ṣé o téèyàn bá fẹ́ jẹ́yàn láyé yóò ṣe wàhálà ẹni tí ò ní jẹ́yàn náà ó ṣe wàhálà ṣùgbọ́n ibi tí yàtọ̀ wá wà ni pé wàhálà wọn yàtọ̀ síra wọn ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé tí kálukú bá wá parí wàhálà rẹ̀ tán ẹtọ́ fẹ́ jẹ́yàn tó ṣe wàhálà tó bá parí wàhálà rẹ̀ tán ẹni tí ò ní jẹ́yàn tó ní ẹ̀bá ṣe wàhálà tó bá parí wàhálà rẹ̀ tán ẹni tó fẹ́ jẹ́yàn tó ṣe wàhálà tiẹ̀ wàhálà wá dópin ìgbádùn bẹ̀rẹ̀ ẹni tí ò fẹ́ jẹ́yàn tó ń ṣe wàhálà náà ìgbà tó ń parí wàhálà ìní jẹ́yàn tán tó wá sinmi tó yẹ kó sinmi wàhálà ẹ̀sìn wà bẹ̀rẹ̀ torí ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ní wàhálà kó bàtà fún ní yorùbá fi máa sọ pé iṣẹ́ tó le lọ̀lẹ́ ò ṣe kẹ́yìn iṣẹ́ tó le lọ̀lẹ́ ò ṣe kẹ́yìn àsìkò tó yẹ kó kéwù kòkè àsìkò tó yẹ kó kàwé kọ̀ọ̀ká yóò sọ lè lébìrà ṣùgbọ́n ẹni tó yẹ pé torí pọ́ fẹ́ ra tíra wọ́n fẹ́ ra ìwé ló fi ń ṣe lébìrà lọ́wọ́ there was a particular boy ní abẹ́ bíríìjì ní wòrò òdúmẹ̀ yẹn ó máa ń lé mọ́tò pàpàpà àbóníkì ẹ̀rá eh, fifty naira twenty naira kankan àṣẹ ló fi ń tọ́ra rẹ̀ ní University of Ife economics ó sì ní two one jáde economics àbóníkì pàpàpàpàpà yóò máa ń lé mọ́tò lábẹ́ bíríìjì bí náà they brought the boy to me that I should pray for him after he has graduated with two one ní University of Ife in economics. There was no father to take care of him. There was no mother to take care of him. He lacked parental care throughout his lifetime in school. Eventually, he became a graduate of economics university of Ife ó wá jáde pẹ̀lú two one tíro èyí ò bá rẹ ni wọ́n á sọ pé provision rèé owó ọkọ̀ rèé ẹgbọ́n kí ni ó ní first class am I communicating ẹ mọ̀ wá wo nísìnyí ọlọ́run á ní gbogbo ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé sí ọlọ́run bó ṣe le tẹ́ ẹ̀rù kó léwu àwọn tí wọ́n tẹ̀lé sí ọlọ́run náà ó le eléégún ẹ̀kú mọ̀ kí fọ ẹ̀kú. ẹlẹ́yà tó ń fẹ́ máa kọ̀m̀plé lórí pé ah kíní yìí mòoru ìtọ̀ ń fọ̀tọ̀ ń lọ ẹ̀kú àti gba bàbá ńlá bàbá bàbá rẹ̀ tó bá ti gbé ẹlẹ́ e báyìí wọ́n tún lọ gbé sórí àjà ó tún dijọ́ wọn bá fẹ́ gbé egun bẹ́ẹ̀ ni ó gbé mórí wọ́n tún wá tún àkísà ní ìrànmọ́ àbáwá rò pé ó ń dààmú lórí tí ó fi sórí ire ń tiẹ̀ dààmú tọ́bẹ̀ ti ka síra rẹ̀. tẹ bá rò pé nsọ́fà. fa iná hùm ya làmúnà kàmá ta làmún. ọlọ́láwọ̀ ará bí náà mọ̀ nsọ́fà. látàrí júdà mínà láàyè. ikú tún sálọmúnà èyí tẹ́ ń kàwé yìí dáadáa tẹ́ ń kàtúrà yìí tẹ́ ń kàwé yìí dáadáa tẹ ọ̀sán ó ti jí òru ó ti kà á tẹ bá rò pé ah kíní yìí ó wà stressful ẹni tó bẹ́ẹ̀ sí rọ́ọ̀sì náà ó wà stressful rọ́ọ̀sì náà wà stressful wà lọ́ọ̀nù àwọn tá a lọ yunifásitì tá a lọ polytechnic yìí mọ̀ kan wà stressful ojú àwọn ọmọbìnrin yẹn rí àwọn ọmọbìnrin tí wọ́n kí lè kàwé yẹn ojú wọn rí wàhálà from a lecturer to another fornicating with them wọ́n lálàṣẹ wọn eventually wọ́n gbọ́dọ̀ fún more than forty let my people go. torí wípé university polytechnic àwọn colleges of education tẹ́ wò yẹn kò ń ṣe pé àwọn lecturers tí wọ́n ń ṣiṣẹ́ nìkan wọ́n máa kí ẹ̀ external markers ń bọ̀ àbí ilé mo ṣe fáwọn ọmọ mi lónìí alhamdulillah a ṣẹ̀ṣẹ̀ gba tíṣà kan sí ilé kéwu wa àgbàlagbà ni ó tó bàbá wa tó jòkó yìí bàbá yẹn parí ní University of Medina atul alijamiatul islamiyya bilimadina tilimunawara Dr. Adebolu ní Department of Arabic and Islamic Studies ní University of Ibadan the Premier University ni wọ́n wá direct wọn síbí pé ọ̀n wá sí olùkọ́ ọ̀fẹ́ kí mímọ̀ ọgbẹ́mọ́lá máa lọ the city of knowledge madinatul ilmi wọ́n wá láwọn èèyàn wá láti Kaduna láti Kafansa láì tí ìrówó polówó. iṣẹ́ tọ́lọ̀ ni a máa ṣe ní polówó wa wọ́n wá dé á ní bàbá exam tó yẹ káwọn ọmọ ó ṣe promotion exam fún third term tó yẹ kó ó ṣe ní àṣewọ àsìkò léyà mo postpone ẹ̀ torí hajj tí mo lọ i want to be there nígbà tí wọ́n bá fẹ́ ṣe exams wọ́n postpone ẹ̀ àwa ní ọ̀dà revision week tá a wá revision week a wọlé fún revision week revision week yẹn láwa fi ṣe exams táwa wọlé ní monday tí ń bọ̀ fún ilé kéwú a ṣe graduation wa ní saturday àwọn ìtìdáyì àwọn lower class wọ́n sì ti wọ́n ní saturday àwọn upper class wọ́n lọ advanced class wọ́n sì ti wọ́n ní sunday fifth sixth of this month of next month next month or last year, mọ̀ni a ti wá parí exam yẹn máa ní ìwọ bàbá tó wá láti Jamia Islamiyya láti University of Medina níbi tó jẹ́ pé lárúbáwá gangan ni ó ti ń kọ́ wọn ní gbogbo iṣẹ́ ọ̀ya the most iṣẹ́ méjèèjì tó le jù láyé nínú kéwú bí ká sọ pé English and maths nínú ti kéwú à ń pè ní anahu wa sọ́ọ̀fù nahu àti sọ́ọ̀fù ibi tá a kọ́ dé ní láti bí síbi ní sílábọ̀sì tọdún yìí tọdún tó lọ tá a parí nínú kòríkúlọ̀mù wa wá kà bàbá sẹ́ẹ̀tì question sì máàkì rẹ fúnra rẹ fáwọn ọmọ yìí bàbá yẹn wá sẹ́ẹ̀tì question bàbá ń lọ wá máàkì ẹ̀ fúnra rẹ ẹni tó wá gba tó kéré nínú àwọn ọmọ rẹ̀ gba sixty nine percent. bàbá wa sọ fún wa pé a dé cap òun ríbi tóun ti kà á. at this level àwọn ọmọ ọpa one awalu ìdádi alawalu alawalu ìdádi ọpa one níta sọ yìí kò tí ẹyin ò lè gbọ́ yé o ti yáwó eléyìí èyàn sáàmà lò bẹ́ẹ̀ ọlọ́wọ́ tẹ́sàlámù kọ́lá àti iná ń bí ṣe máa dùn yín téèyàn ọba gbé ìbò aláìjì kọ́lá wọlé pé báwo lè yẹn ṣe máa tó báyìí tí ọ̀wá ní ṣe ìbò bẹ́ẹ̀ ni dùn wá pé báwo lẹ wá gbogbo yìí ẹ̀ wá mọ kéwú ẹ̀ wá tún lè fàsìkò lẹ̀ an hour lójoojúmọ́ fọ́lọ́hun kẹmọ́ wá kéwú bàbá wa ní àà Allahu akbar inú bàbá yìí wá dùn àwọn ọmọ kéékèèké ní o àwọn tí wọ́n ṣe exam yìí o external ẹ̀rí external examiner if you are not sure of what you are doing kò kúkú nídìí kó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wá gbàṣẹ́ ni kò ń ṣe external examiner ni wọ́n wọ́n wá gba sẹ́ńbì ni àmọ́ nítorí pé n tá à ń kọ́ wọn ní ìhìn dá wa lójú wàá ní bàbá sílábọ̀sì ní search question fún wọn from so place to so place then mark it immediately bàbá wa tafaraga ó wá time ó wá search question fúnra ẹ̀ ìwọ náà ni o supervise wọn èmi wá kó mbẹ bàbá wọn sọ bàbá ìṣe wọn wọn á máàkì tán bàbá wọn kéde wọn ní à ọmọ tó gbà kéré nínú àwọn ọmọ yìí lọ gba sixty nine percent tí yẹn bá gba sixty nine percent university distinction ni ẹ gbọ́dọ̀ interfẹ́ lò mbẹ ni pé nǹkan tó ń ta àlàmúnà nǹkan tó ń فإنهم يعلمون كما تعلمون وترجون وترجون من الله ما لا يرجون ọlọ́dún bẹ́ẹ̀ bá wá ń ṣe tọ́lọ́hún tẹ́ wá ń sọ́fà lódìí ẹ̀ ẹ má wọrí àwọn tí ò ṣe tọ́lọ́hún náà sọ́fà gbogbo ayé sọ́fà náà sì lọ́lọ́hún kó sáyé kò sí ìkẹ̀kẹ́ tó kò sí pọ̀kàbalẹ̀ láyé ọlọ́run ọba ẹnì kankan sàdé ìfọkànbalẹ̀ láyé tẹ́lẹ̀ làwọn bàbá wa tẹ́lẹ̀ sí wákàtí wa ní gbogbo ẹ̀dá àti ọwọ́ náà yóò ṣe wàhálà àlìjẹ́ńdẹ́ èésọ̀fẹ́ ẹ lè jẹ amúra gbogbo ẹ̀dá àti ọwọ́ náà yóò ṣe wàhálà àlìjẹ́ńdẹ́ èésọ̀fẹ́ ẹ lè jẹ amúra gbogbo ẹjọ́ wọn náà yóò ṣe wàhálà eléégún ọ̀wọ̀ náà yóò ṣe wàhálà gbogbo ẹni dọ́wọ̀ náà yóò ṣe wàhálà àlìjẹ́ndẹ̀ èé sọ̀fẹ́ ẹni bí amúra àlìjẹ́ndẹ̀ èé sọ̀fẹ́ gbogbo ẹ̀dá jọ́wọ́ náà yóò ṣe wàhálà gbogbo ẹ̀dá jọ́wọ́ náà yóò ṣe wàhálà àlìjáná èèsọ̀fẹ́ ẹ lè jẹ àmúra àlìjáná èèsọ̀fẹ́ gbogbo àwọn tí wọ́n náà náà wàhálà làwọn náà ṣe gbogbo àwọn obìnrin tí wọ́n múra ìmúra wọn náà ẹ wọ wàhálà tí wọ́n ṣe lórí tí wọ́n bá jòkó báyìí tí wọ́n bá ń lẹ́nu ojú bọ́ lójú tí wọ́n bá wọn fà ètò ìwèrè tí tí tí ọ̀rẹ́ wọn fa tó ń fa tó ń fa tó ń ṣe ìwèrè tó ń fa dànù ṣẹ́yìn tẹ́kílì kan ẹ wo iye ìṣẹ́jú tí àwọn obìnrin máa ń lò tí wọ́n bá fẹ́ mékọ̀ wọ́n bá síbáyì wọ́n bá síbáyì ródódódó ródódódó wàhálà náà nì ìwọ náà tó fẹ́ kírun ọ̀nà wọn sókè Allahu Akbar ọ̀ka wọn báyà ọ̀rùkù wàhálà náà ni àbí ọlọ́wọ́ arípẹ́yìn bá ń kọ̀nsídà pẹ́yìn ṣe wàhálà lọ́wọ́ náà yóò àlìjáde ìzọ̀fẹ́. ọmọ pọ́fẹ́ kàwé di àkántáǹtì pọ́fẹ́ kàwé di lọ́ọ̀yà di dókítà dàfà tọ́fẹ́ kàtírà yóò se wàhálà yóò jí lóru yóò bàtà nǹkan ọmọ ìyàwó náà tó ṣe rí ibú náà yóò jí lóru gbogbo ẹ̀dá àti ọwọ́ náà yóò ṣe wá àlìjáde o ẹ̀jẹ̀ àmúra àlìjáná èèkọ̀ọ̀rẹ́. gbogbo ẹ̀dá ìjọba ọ̀nà yóò ṣe wá. àlìjáná èèkọ̀ọ̀rẹ́ o ẹ̀jẹ̀ àmúra àlìjáná èèkọ̀ọ̀rẹ́. abọ́bọ̀yàwó ò ní tẹ̀lé òun tó bá yẹ kó olùdí kílẹ̀ǹtì rẹ̀ mọ́ ráyè. yóò dàrú mọ́jú ẹni tó dẹ́sí fẹ́ kàwé gboyè náà dàrú mọ́jú náà nínú ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni ẹ wàhálà tí obìnrin tó múra ni ó múra wàhálà náà bó o rúgbó wà nù yàrá lókù síra ẹ wá wo ènìtọ̀ náà bọ́lá wọn bá ṣe ní ọmọ rẹ wọn tí ó tò mara àwọn àkísà tí wọ́n fowó àjọ ni wàhálà nípa ìtẹ́jú oníwù aṣọ kan ọlọ́wọ́ bá mi wá dẹ ìtọ̀ sí ọwọ́ afẹ́ tọ̀ ibẹ̀ wá jẹ́ open place sẹ́yìn kọ̀ wá mọ bí ó ṣe ṣe ni wọ́n ń jó báyìí wàláì nàzim obìnrin ni wọ́n ń jó wọ́n ní kí ló dé ah please i want to ease myself many yourself nígbà àfà ọwọ́ àlera fún kíní burúkú tó ni ọwọ́ àti kọ́mọ́lá ètí ẹ máa gbé láti erí bí agọ ẹ̀kú nìní tí mo fún ọmọlá tètè tí ẹ ẹ mo gẹ́sì pé yọ sẹ́tọ̀ ara jọ náà bí sọmọdọ̀bọ̀ ni gbogbo ẹ̀dá jẹ́wọ́ ọ̀nà èèyàn èèyàn àníkà ń dá èèyàn sọ̀tọ̀ o àmúra àlùjáná èso bẹ́ẹ̀. afá àtọ́jẹ́ pé àdúrà ni wọ́n máa ṣe yóò ṣe wàhálà yóò jókòó yóò ṣe náfìlà àlùwàlà rẹ̀ já ọlọ́ọ̀túnṣe ológun náà tí ó jó oògùn yóò jó látàárọ̀ tó bá tiẹ̀ jẹ́ bí ẹlẹ́dẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ gbogbo ẹ̀dá tó ọ̀nà èèbò wa àdìdá ń bẹ èèkọ̀fẹ́ o ẹja àwòrà alìjáńdà èèsọ̀fẹ́ ẹja. wọ́n bá ti ń kú tó ń ta àlámúnà fàyíndáwúyà àlámúnà kàmá ta àlámúnà wàtàlíjú náà mi yà láìmọ́ láàárárìjú náà. bẹ́ẹ̀ bá ń dààmú nítorí pé ẹ ṣe tọ́lọ́ àwọn tí ò ṣe tọ́lọ́ ń dààmú àwọn náà ń dààmú. àà ah, ah, wọ́n ń ọlọ́wọ́ adé ṣùgbọ́n rìsọ́ọ̀tì yìí yàtọ̀ síra wọn wàtàrí júdà mí lọ́wọ́ ìgbà náà yàrá júdà ìtẹ̀yìn wọ́n ìtẹ̀yìn anticipate ìtẹ̀yìn imagine pé ń bọ̀ as result ọ yàtọ̀ sí tiwọn ẹ gbọ́n mi bàbá àgbẹ̀ ọwọ́ amọ́mọ rẹ̀ méjì lẹ́yìn wọn lóko ọwọ́ ẹ sì ṣe ẹ̀fọ́ kọsẹ́rẹ̀ ó ní òjò rọ̀ á rí gbèhé báàrólú á rí ìgbé táwa fi jẹ ìyẹn lábà máa ṣẹ̀fọ́ wọ́n wá ní sà bàbá lórí gbé bàbá bá ní à èmi ti rí gbé ẹ̀yọ́ ọmọ ilé ẹ̀ múra o ọmọ kan náà bá ní bàbá mo rí gbé bàbá ní fipamọ́ mo tún rí sà ọmọ kejì náà ní bàbá mo rí gbé bàbá ní fipamọ́. Baba wa béèrè ìgbé ẹnì kankan lọ rẹ̀ nígbà wọn apàdà dábà ó ní ìgbé tèmi rí ìyá bá yíyọ kí inú ọbẹ̀ mi kálukú yín náà fóyà nígbè ọmọ tó rí ìgbé òdodo ó fóyà wọn bá yọ ọmọ kejì ní ìkarahun ló rí kèése gbè bàbá ní ni. gbogbo ẹja múra ni gbogbo ẹ̀yọ́ ọmọ náà ẹ̀sìn múra tó bá fẹ́ dé yẹ̀ láyé lójú ọ̀nà kéwù rẹ ojú ọ̀nà ìwé rẹ ó ṣe wàhálà ẹni tó jẹ́ kílásímẹ́tì rẹ náà kọ́símẹ́tì rẹ náà tó náà ní dé yẹn ó náà ṣe wàhálà náà ni tó lásìkò tí wọ́n fi ń kàwé òun tó jẹ́ wàhálà o ìkẹ̀kẹ̀ wàhálà kan náà fi ń ṣe òun wà lè mọ orí ìkẹ̀kẹ̀ tó jẹ́ nǹkan ẹ̀tàn. kò tí ń ṣe wàhálà tiẹ̀ lọ́wọ́ ìwò orí nǹkan kan ṣùgbọ́n tàríjú náà mí náà láyì mọ́ láà yàrìjú náà ṣùgbọ́n tó jẹ́ rìsọ́ọ̀tì tiẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wa yóò padà yàtọ̀ sí tiẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sìn mo ní olówó ni bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀sìn àwọn ọmọ wa pé wàhálà pọ̀ wàhálà pọ̀ báyìí wàhálà ayé àti ìrùwájì tù wà látàkì sàlù àti ìrùwájì tù wà látàkì sàlù wà á tún ìlà rọ̀bì kan tó yàrá. ẹ̀tẹ́ ìletọ̀ wá ẹ̀ ẹ̀tọ́ lè tọ̀lọ́rùn ẹ má sojú mọ́ gbogbo wa ọ̀dọ́ lọ́la pàdé sí. sórí gbogbo gbogbo ẹ̀yin tọ́lọ́ náà máa gba òdì lára yín gbogbo ẹ̀yin tọ́lọ́ náà máa gba òdì lára yín yẹn àkọ́kọ́ náà àwọn àpá tí wọ́n bá ń jí sọ̀rọ̀ pé. wọ́n sọ ọlọ́run fún gbòdì lára yín ọ̀tọ̀ làwọn èyí ò kìí ṣerú àwa mọ́ a ti tẹ̀ yín nìmọ́lẹ̀ a ti dá kọjá tá a bá sòdodo ọ̀rọ̀ fún yẹn tójú rẹ bá la náà kò ní túbọ̀ sáwa ṣùgbọ́n gbogbo kálukú láyé kọ́ lọ gbé gbogbo nǹkan tí ń rò yẹn kọ́ lọ gbé sẹ́gbẹ̀ẹ́ pé sọ́lọ̀ ló wí bẹ́ẹ̀ sábẹ́bí ló wí bẹ́ẹ̀ wàláì gbogbo ẹ bá pé ìfẹ́ ẹnu rẹ̀ lóhùn ju ntọ́lọ́ àtàlẹ́bí sọlọ yọ wọná gbogbo ẹnikẹ́ni tó wáyé pé ìfẹ́ ẹnu rẹ lóhùn ju ntọ́lọ́ àtàlẹ́bí sọlọ wàlá yọ wọná iná àwọn haúsá wọn ní wútátá tí dẹ́yẹ bẹ̀lẹ́ kùchẹ́chẹ́ wútátá ìjìbálà bẹ̀lẹ́ kápìrì banza wútátá ìjìbálà bẹ̀lẹ́ kápìrì banza oh oh malama yusufu ka ji daɗi ko eh wani wuta ta ci daye, belle bucece wuta ta ci danye belle bucece wuta ta ci mala belle kafirin banza wuta ta ci mala belle kafirin banza wọ́n wá ní kí ni túmọ̀ rẹ̀ ẹ ti mọ̀ aláìjì kọ́lá wọlé ti mọ̀ torí ọlọ́wọ́ wútátá tí lẹ́yẹ gbẹlẹ́ bùṣẹ́ṣẹ́ wútátá tí lẹ́yẹ gbẹlẹ́ bùṣẹ́ṣẹ́ wútátá tí máa là gbẹlẹ́ kápìrì banza wútátá tí máa là gbẹlẹ́ kápìrì banza weninanjogi tutu o beleki dibe iná ń jogi tutù o bèlè igi gbígbẹ iná ń ja àlùbá bèlè káfíìrì lásán lásán iná ń jo àlùbá bèlè káfíìrì lásán. pé ẹ mẹtúmẹtẹ sọ ni pé igi tútù gẹ iná òjò igi tó bá gbẹ́ńkọ́ ìtumọ̀ ẹni pé ẹni tó ṣe tí ò ṣe eré iná òjò ìwọ tó wá ṣe pàápàá gan. wútátá tí dẹ́yẹ bẹ̀lẹ́ bùjẹ́jẹ́ wútátá tí dẹ́yẹ bẹ̀lẹ́ bùjẹ́jẹ́ wútátá tí bá bẹ̀lẹ́ kábìrì bá yá tí bá bẹ̀lẹ́ kábìrì bá ilẹ̀ njógi tútù o bẹ̀lẹ̀ kìkì bẹ́ ilẹ̀ njógi tútù o bẹ̀lẹ̀ igi gbígbẹ́ iná ìjọ àlùbáàrà bèlè káàkiri lásán lásán iná ìjọ àlùbáàrà bèlè káàkiri lásán. Nẹ́bí wá síwájú pé wọ́n lè bá sí sálà ṣíde sí àrámù wanda ba su sallah sama da shi haramu sha da shi haramu wanda ba su sallah ko kidalin banza kadaka ba shi hannu wanda ba su sallah ko kidalin banza kadaka ba shi hannu wani kilo fato firi bẹ́ẹ̀ wọ́n nítorí wọ́n dé bá sí sálà ṣídékèrè ní ìtẹ́ẹ́tẹ́ wọ́n dé bá sí sálà ṣídékèrè ní ìtẹ́ẹ́tẹ́ wọ́n lẹ́ni tí ò kírun o kábà jẹun àràmù ẹni tí ò kírun o kábà mú mi àràmù ẹni tí ò kírun o káfi sọkọ àràmù ẹni tí ò kírun o káfi ṣaya àràmù wọ́n lẹ́ni tí ò kírun o tá pàdé ẹ̀ lọ́nà ká má mẹ́sẹ̀ bọ̀ ló lè tó bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí ló dé wọ́n lẹ́ni tí ò kírun o pẹ̀lú ajá mi déédéé ẹni tí èkì òòrùn pẹ̀lú ajá ní ìgbèrè. Kèrè kèrè ajá làwùjá ń pè ní kèrè kèrè kèrè ee wọ́n bá sí sálà kó kìdàlí ń bá sà kájáká máa ṣe àná wọ́n bá sí sálà kó kìdàlí ń bá sà kájáká máa ṣe àná wanda ba su sallah shi ne karami ne ɗaya wanda ba su sallah shi ne karami ɗaya ẹni tí ẹ kírò kábà jẹ wàràmù ẹni tí ẹ kírò kábà mumi àràmù ẹni tí ẹ kírò kábì sọkọ àràmù ẹni tí ẹ kírò kábì sẹyà àràmù ẹni tí èkìrò o tá a bá pàdé ẹ lọ́nà ẹ̀ ká má má ṣe ìbọ̀ lọ́wọ́ o ẹni tí èkìrò o pẹ̀lú ajá nì déédéé. so wàhálà táwa rò pa wá ń ṣe nídìí ẹ̀sìn àwọn tí ọ̀sẹ̀ sílẹ̀ ń ṣe wàhálà kèfèrí dẹ̀ ń ṣe wàhálà ní mẹ́ta ní haram tí èèyàn bá bá bàtà rẹ̀ lẹ̀ kò ní rí mọ́ kẹsẹ̀ pé wọ́n jí kó wọ́n fẹ́ dọ̀tí wọ́n kó ní ìsìn wọ́n lọ dáná dustbin ni. mo wá ṣèèṣì èmi mo wá kí bàtà mi bọ mo máa tọ̀hìn pẹ̀lú bàtà mi ni ìtọ́ mọ́ pé tọkìn ń tọkìn kọ́ o sọgbọ́ tọ̀hìn ni o. So, èmi wà kí bàtà mi bọ ìyá yín tá a bá fẹ́ tàwáàfù àwọn ń tàwáàfù lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ kan ti yọ sọnù ìmọ̀ àwa parí tàwáàfù tán kò sì sí bí òòrùn ṣe lè mú tó ní Kaaba gangan ilẹ̀ ilẹ̀ Kaaba báyìí kò ní gbóná láéláé abadan kò sí bí òòrùn náà ṣe mú tó òòrùn mọ́kà sí le ilẹ̀ òní gbóná ní Kaaba gangan abadan orí táìsì lẹ́yìn abẹ́jẹ́ sùpàdé wa ti kó ta bàbá ìtọ́ yọ̀ta iná mọ́ ọ níbi ilé ó ṣe gbóná tó ní o wàláì tí bá rí sẹ̀lẹ̀ kankan tó bá lè lọ ọmọ kan nígbà tó rùn mú tó dúró lójú títí tó bá lè dúró ìṣẹ́jú kan báyìí máa fún two hundred thousand naira kò sólúwẹ̀ ẹ̀fẹ̀ ó àwọn ẹ̀fẹ̀ ó sì báyìí ẹbí àwọn tó ti lọ léèrè tá a bá fọ aṣọ báyìí tá a fọ tán tá a fẹ́ lọ lè sá bọ́ba ṣe jáde báyìí tóòrùn bá fi rí ọ ìwà àtàsọ lẹ́jọ́ padà yọ gbèrú hàn. ẹran àdáyá tá a máa pa ẹran tá a máa pa níjọ́ kínní nì tá a máa pa lọ́hùn sórí tí a bá gé ẹran báyìí tí a bá kàn fi yọ̀rá tí a bá kó sórí títí báyìí yóò dínkù dín tọ́mọ yá jẹ oorun bẹ́ẹ̀ lé sẹ́ẹ̀ àá oorun bẹ́ẹ̀ lé àbí alájì bẹ́ẹ̀ ni mẹ̀dínà náà tó tútù bá ti fẹ́ mú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wẹ́dàs méjèèjì ni mo ti lọ mo lọ ń gbọ́ òtútù agbéra ní mẹ̀dínà agbéra ní mẹ̀dínà awádé zulé ìlẹ́fà afẹ́lọ́gbé wùrù mi lásìkò òtútù tí mo lọ sẹ́ẹ̀rí fún mọ́ra mọ́sílẹ̀kùn kóstà tá a wọ̀ báyìí sẹ́ẹ̀rí àti mọ́ sọ̀kalẹ̀ báyìí mọ́ sáré wọlé padà ní òtútù bẹ̀bí ìgbà wọn lẹ búlọ̀kù mọ́yìn láyà ní tóòrùn bá fẹ́ mú bẹ̀ náà extraordinary ni bàtà ẹsẹ̀ kan wá sọnù. So ìtàdébí sì wí ni pé mùsùlùmí tó bá fẹ́ ṣoríire kò gbọ́dọ̀ máa wọ bàtà ẹsẹ̀ kan nínú kó wọ méjèèjì tàbí kó bọ́ méjèèjì ọmọ tó bá máa hadithi náà ní ìsìn five hundred naira mbẹ́lẹ̀ tán ní ká fún ọmọ tó bá máa hadithi pé mùsùlùmí ò gbọ́dọ̀ wọ bàtà ẹsẹ̀ kan nínú kó wọ méjèèjì tàbí kó bọ́ méjèèjì lẹ̀ ṣé kò sí mùsùlùmí kò gbọ́dọ̀ wọ bàtà ẹsẹ̀ kan èèwọ̀ ni kí mùsùlùmí wọ bàtà ẹsẹ̀ kan nínú kọ́ wọ méjèèjì tàbí kọ́ bọ́ méjèèjì anẹ́bìnilá èmi náà ajẹ́ pé tí n bá sọ èmi ni màá gbowó ni o ta ló ma hadithi nísìnyí o ta ló ma hadithi ni o wàláyé five hundred naira mẹ́lẹ̀ nísìnyí o tí wọ́n fi ilẹ̀ wípé ẹni tó bá gba hadithi ni kọ́ gbà o pé hadithi tánàbì ti sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ wọ bàtà ẹsẹ̀ kan nínú kó wọ méjèèjì tàbí kó bọ́ méjèèjì lẹ̀ tí mùsùlùmí bá ẹni tó bá pèrè mùsùlùmí tí bá wọ bàtà ẹsẹ̀ kan ọmọlẹ́yìn ṣètánì ni o nínú kó wọ méjèèjì tàbí kó ṣe kíni o kó bọ́ méjèèjì lẹ̀ ṣé kò sẹ́ńtọ́ mọ hadithi ni dà a tó fi ààyè lẹ̀ ká ronú sí tí màá fi sọ̀rọ̀ tán nísìnyí sẹ̀fọ́ bàtà ẹsẹ̀ kẹ́ so láti fi àdìsí yẹn ṣiṣẹ́ mi gbọ́dọ̀ ṣe kí ni o mi gbọ́dọ̀ wọ ẹsẹ̀ kan tó kù àbí mo wá jáde pé tí n bá dé ta màá ra bàtà five riyal ní dunlop five riyal dunlop táwọn yìí five riyal five lọ́dọ̀ wọn bíi sílẹ̀ márùn-ún tiwọn five hundred naira níbí ní dunlop èyí táwọn dunlop fúkẹ́fúkẹ́. ó ní seventy naira and hundred naira bíi ó ti di two hundred níbí na five free yà mí ni ti ńlá ti já sí five free yà bíi márùn five naira lọdọ ṣùgbọ́n five hundred naira ni o equivalent ní Nigerian currency mọ́ àwọn òpin tí bá dé ta jama n ń bàbá yìí gbogbo haram kò mo ti rò pé à ah, mo ti gbàgbé pé ilẹ̀ máa ń gbóná sẹ́ẹ̀rì tí mo kúrò níbi ọ̀gẹ̀gẹ̀ bíi tí ó yẹyẹyẹyẹ o mo fò padà ni wọ́n ní ẹjọ́ náà o ṣé n tójú àwọn ìṣẹ̀lẹ̀ ń rí rè àṣẹ ẹni tó bá fẹ́ sórí ire yóò ṣe wàhálà ẹjọ́ sórí ibú náà àṣẹ kékeré pé èèyàn máa sórí ibú jẹ́jẹ́ pé èèyàn kan sọ̀rọ̀ ní wa àṣẹ yìí gbádùn bíi pọ́fẹ́ sórí ibú náà àṣẹ yóò ṣe wàhálà náà àtẹ́ntọ́fẹ́ sórí ẹ náà ó sì wàhálà náà sọ́mọ obìnrin tó lu ara rẹ̀ torí pọ́ fẹ́ gba máàkì ní sùkúù sẹ́yìn ẹ̀ ṣe wàhálà kí ló mọ̀ tí ń bẹ lára lẹ́kítọ́rà àbí ẹgbẹ́ òun tó fẹ́ bóun ṣàṣepọ̀ kí ló mọ̀ táwọn náà rò pé àwọn fẹ́ ṣe pé bóyá wọ́n fẹ́ lò ní àbí wọ́n yé lò wọ́n ọmọ tó sì wò pé òun tàmútù lè hùrù látù wà látà àkúlù bìfẹ́ di ìyá àwọn lábá àwọn wíwẹ̀ wọ́n ní tàmútù lè hurra wọ́n lọ́mọlú àbí obìnrin tí wọ́n bá bíire ebi ọ̀yà àpákú ni wà látà àkúlù bí fẹ́dílì ha kò ní fi báyà rẹ̀ jẹun. ẹ gbọ́ tàmútù lè hurra ah àwọn lágbára mọ̀rọ̀ sọ púpọ̀ wọ́n ní tàmútù lè hurra mọ́sùdì wíbẹ̀ wà látà àkúlù bí fẹ́dílì ha rìwáyà kan níbi sáájú yìí ha torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú èdè they take you know, part to represent all wọ́n máa mú ìtìlákùlì jùsí bí ìrádátìlùkùlì you can take a part to represent all in language ìlànà tí wọ́n sọ pé ẹnì kọ̀ọ̀kan jẹ́ representative society rẹ̀ gbogbo wa wà nísìnyí àwọn àjọ ọmọ ilé kéwù mẹdínà tó lè rí mi àbí tábà rẹ nìkan ta lọ bá sọ kéwù dáadáa ó ní ọ bolo ó ní the of knowledge ni ó ní ọ ah, àwọn ọmọ ẹbẹ mọ ọmọ kéwù ẹnìkan wọ́n rí owó pẹrẹpẹsẹ́ǹtì dúkẹ́ wà mùsẹ̀ ìyẹn ni ìtìlákùlì ju sí i bí ìrádàtìlì kúlì làwọn kan fi ní bìfadì yìí ha àwọn kan sì ní àkópé ah, bìfadì yá yìí ha wọ́n ní tàbútùlì hùrátù wọ́n lọ́mọ obìnrin tí wọ́n bá bí ire tí ò fẹ́ sórí ibú láyé tàmútù yọ́yà yóò pìrìfà kébi ọ̀pá òkòwò kú wà látàkùlù bí fẹ́ di ìhà kò ní fi gbáyà rẹ̀ jẹun ìtura ni pé kò ní fi ara rẹ̀ lẹ̀ torí pé ó ní nǹkan tó fẹ́. torí tó fẹ́ pé you use what you want you use what you have bàbáyé bẹ́ẹ̀ sì máa wí to get what you want you need you use what you have pé ah wọ́n wá sọ fún ọ pé you use what you have to get what you need àwọn lọ́dọ̀ adi lára wọ́n níbẹ̀ kọ́ àwọn lọ́dọ̀ adi lọ́dọ̀ táwọn tàmútù lè hùrẹ́ tù wà látàkùlù bí fadí yìí hàn wọ́n lọ́mọlúwàbí obìnrin tí wọ́n bá bí ire yọ ebi ọ̀yà pákú ni kò ní fi gbáyà rẹ̀ jẹun kò ní tẹ́ra rẹ̀ ńlẹ̀ torí kọ́ fẹ́ jẹun wọ́n ní kò sí bébí sílẹ̀ pàkẹ́lẹ́ o tó tí ó jẹ kókó láìláìlọ́lá o ò lè rí lion kó jẹ grass kàkà kílẹ̀ òkú ilẹ̀ ọ̀sán ni àwọn lábá tó ní alimaniya tó wà ládàníyà death is better than ignominy alimaniya tó ikú ní jẹ́bẹ̀ death àwọn lábá wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní alimaniya tó wà ládàníyà alimaniya tó wà ládàníyà wọ́n ní death is better than ignominy ikú yájú ẹ̀sìn lọ erin ò lè jẹ kókó tí ń bẹ lábẹ́ èèwọ̀ ni bájá ti fẹ́ràn ègò tó ègò tí a bá súnmọ́ lọ́rùn kò ní jẹ tàmútù lè hórira wà látà àkúlù bí fẹ́ẹ́ di ìhà ọmọlúwàbí obìnrin tí a bá bí ire tí èso ọmọ òfò tàmútù yóò yà pípa pé ebi ń pa ń lọ́nú mọ́lẹ̀ tí tọ́lọ̀ wọn fi sàánú ẹ̀ àà wà látà bí fẹ́ẹ́ di ìhà kò ní fi dáyà rẹ̀ jẹun ẹ wá gáyà kàdé ọkùnrin ilé ìbú ọmọ làlátà ẹgbẹ́sẹ̀ so kò sí bẹ́ẹ̀ yóò sórí rẹ yóò ṣe wàhálà ẹ tí yóò sórí burúkú náà yóò ṣe wàhálà so lè ṣe wàhálà olè jíjà yóò máa sọ àwọn ọdẹ yóò máa sọ àwọn ọlọ́pàá àbí ẹ̀kọ́ ni yóò máa sọ àwọn onílé yóò máa àbí eré olèfò gàngán sẹ́yìn náà ṣe wàhálà ẹni tó náà wá fẹ́ fi sí ọwọ́ rẹ̀ jẹun ó ti jí làárọ̀ ó ti kírun tán ó ti kírun tó ti wẹ̀ ó ti gba ọ́fíìsì lọ ó ti ṣe ṣọ́ọ̀bù ni ó ti gba ṣọ́ọ̀bù lọ ó ti ṣe ibi iṣẹ́ wọ́n dáná oúnjẹ tán ó fà á ní báàgì báyìí ń lọ sà sà sà sà kí ló wá lo tó báyìí torí pọ́fẹ́ sórí ire ó ṣe wàhálà olè tí ọ̀fẹ́ ṣiṣẹ́ náà yóò ṣe wàhálà fọwọ́ àná náà tí ọ̀fẹ́ ṣiṣẹ́ yóò ṣe wàhálà ọmọbìnrin tó dá tọ́jọ́ ọmọ rẹ̀ ó ti múra sùkúù ó ti múra lé kéwú ó ti lọ èyí eléyìí bú ọmọ tọ̀hún náà yóò mọ gbàtẹ̀kì fúnra ní ọmọ ọkọ àwọn ọkùnrin ọkù gbẹ̀ngà ọkù gbẹ̀ngà ọkù bíọ́lá so wàhálà wo lọ́wọ́ apẹ́nu méjèèjì jọ̀mọ́ wàhálà tó wá ṣe tó wá fi dẹ́jọ́ pé ta gbangba pé lọ́pẹ́ dáàdì rẹ wa lọ́pẹ́ mọ́mì rẹ wa lójú gbogbo ayé táwa ní ọmọ tó ní first the best in english the best in nahu tí gbogbo ayé wá ń celebrate rẹ ọwá di celebrity o sì ṣe wàhálà ni wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wo o wọ́n ṣe exam kan ń gbọ́ parí exam online hospital ni ẹ́ wàhálà náà ni ẹni tí ń sagolo sago náà ń náà ṣe wàhálà torí náà tó bá bẹ́ẹ̀ ṣẹ̀sìn dáadáa ó ṣe wàhálà ó ṣe faradà ntọ́lọ́wọ́ wí tànàbí wí tó yẹ bá fẹ́ ṣe èyí ó ṣe faradà ni kò bára mu èyí ó faramẹ́ ni irúgbà tá a fi lẹ̀ nísìnyí àwọn náà mọ̀ tírímù ká gbẹ kó ṣe rìbìtì kó ṣe ṣùgbọ́n nígbà táwọn ẹbí sá ti ní gbogbo tó bá jáde lágbọ̀n rẹ báyìí tó bá ti ń jọkùnrin má fọwọ́ kàn wà láàrin ẹbí lòwú bẹ̀ ó ní tìbí mú ń bẹ̀. àwọn tẹ́sí ń náà yóò ṣe aláìsàn wájú mìíràn wọ́n kọ́ fi kìnnìkan pa ti márùn kìnnìkan márùn báyìí wọ́n fún pàwùdà àbí kìnnìkan pè é ìbẹ̀rù o ó márùn bàbá o magic wọ́n ọ̀sẹ̀ báyìí àgbàlagbà tẹ́lu rẹ̀ wọ́ kòkòrò bò ó wọ́n ní ọmọ tó fi spirit sí wọ́n ní kí ló dé ah it's peppery tí wọ́n máa lo bisamu ampiclus tí wọ́n máa gbẹ ẹ̀jẹ̀ rẹ̀ lórí kòsì nítorí tí wọ́n lọ́wọ́ ṣe fún bẹ́ẹ̀ o tó àwọn ló sì filẹ̀ yẹlẹ̀wì ẹ̀kọ́sẹ́ àmọ́ wa dẹ́rù bá kẹfẹ́ rí irun gbẹ̀ni ká dẹ́rù bá kẹfẹ́ rí tó tí wọ́n bá ti irun gbẹ̀lẹ́ lọ́wọ́ ni àwọn ará bínú o ẹ má tán o wọ́n wá ní sọ̀rọ̀ kájú pé wọ́n lóògùn o wọn ò mọ̀jú wọn lóògùn lọ ṣé mùsùlùmí ilé máa lóògùn ẹ gbọ́dọ̀ ṣé mùsùlùmí ilé máa lóògùn sẹ torí náà gbogbo wa yányán ṣe á faramọ́ wàhálà pé táàbì soríire ṣá faramọ́ ẹ tí ọba faramọ́ kó ní insha Allah wàhálà yìí tá soríire ń bẹ wàá faramọ́ àbí ẹ̀yin obìnrin ẹ faramọ́ wàhálà kẹ́ ẹ dasọ borí kẹ kọ́ máa wọ́lẹ̀ dáadáa kí wọ́n má rí ṣépù yín máa bí ẹ faramọ́ ẹ ẹ ẹ ẹ faramọ́ wàhálà yìí o ẹ ní faramọ́ ẹ̀sìn tí ó kú yẹ pé bàbá tí wọ́n lọ làwọn ọkùnrin ọmọ wa pé láolú kọ́ máa sí ooo tójú ọmọ àti ọ láti rìn wàláì àwọn ọmọ kan hostel kan bẹ ní ui bello yéé ìkan bẹ ziki tí obìnrin tó bá fẹ́ kọjá bẹ́ẹ̀ àwọn ẹlẹ́yà nìkan ni wọ́n máa kọjá bẹ́ẹ̀ tí wọ́n máa firi àwọn obìnrin mùsùlùmí dáadáa gbogbo àwọn tọ́ntẹ́rì ìyá yìí tí wọ́n bá fẹ́ kọjá níwájú zik ọ́ọ̀lù mi ni ní táwọn ọmọkùnrin bẹ́ẹ̀ máa fojú wọ́n rí oríṣiríṣi ọ̀rọ̀ wàláì wọ́n máa lé ìlú ìgẹ́ tí wọ́n fa ṣòkòtò bá wọ̀ yẹ ẹ̀ta ló bu ọ freedom wà ní yunifásitì ọ̀dẹ́mbẹ tí ó mú ọ ní ẹ̀ ọ̀dà tọ́ka sẹ́ńtọ́ fa ṣòkòtò yá ń sẹ́bọ̀ ò lè rí ojú wa máa ti àwọn obìnrin láti kọjá kódà ẹ tó bá mọ̀ kankan náà ọmọ yunifásitì kó béèrè pé zik on wọ́n pe ee bẹ́ẹ̀ ń bá àwọn ọmọ yẹn dẹ̀ ń ṣe dà wọ́n tírèènì rẹ pé má wọ sọkasọ má tẹ́ẹ̀tì wa ẹ̀kọ́ la wá kọ́ ní má bàtì àjẹ́ má wọ sọ eré ibú kọjá wájú wa eléré ibú ọmọ làlátà ń táwọn ọmọ yẹn ṣe dà má fọ ní temptation positive and negative kò sí bó ṣe rí àwọn tí wọn ò ní sáná mọ́sùlùmí wa sọ rí báyìí ọwọ́ tó wọ ọkùn gbẹ̀ngà lẹ́yìn torí náà gbogbo ọlọ́run jà sórí ni gbogbo ẹ̀yin òbí tẹ̀ ṣe wàhálà lórí àwọn ọmọ yín ẹ̀ ní ṣe wàhálà ṣe dànù náà àṣejẹ ọlọ́run subahana rọ̀bíkà hadithi ee eh, hadithi wo tí bàtà ẹ̀jẹ̀ kan lọ́fẹ́ ọfẹ́ jẹ ọfẹ́ jẹ. ok ọ̀hán ah, ah, ṣe gbogbo wa gbà pé mo ti jẹ́wọ́. ọlọ́run <laughs> ti rántí. o ti rántí rẹ̀. ọlọ́run ti rántí bọ̀ ẹ̀mú ló ti rántí. ọ̀yà. sọ̀rọ̀ lọ ju omi kẹfẹ́. àfilẹ̀ ah, yóò búra. ó ti wọlé ẹ̀ ṣe kókó sàtì kókó sàtì sọ.